ń fún wọn lówó wọn o kíjó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o eh. alájẹsẹ̀kù gbọ́ tèmi ọmọ kẹ́mi ti gbọ́ tiẹ̀ ń sìn a ní kò fìwé lẹ̀ fìwé lẹ̀ kó wá bísínẹ́sì kan ṣe pẹ̀lú gbogbo ìtẹ́mi náà ká iṣẹ́ supamakẹ́ẹ̀tì náà fi ń lọ mi pẹ̀lú gbogbo nǹkan tí mo kà pẹ̀lú gbogbo education mi ni o supamakẹ́ẹ̀tì náà fi ń lọ mi a ní kò fi lẹ̀ wọ olóògbé ni lọ́jọ́ kó jàre. mẹ́wò lẹ́kàn sọ ìgbéra dáadáa òṣìwò èyí táwọn afúnra wa gan kàkí la fi ṣe la fi ṣe ó sì lọ jàre. <laughs> ṣé orí wọ̀ ọmọ olójú yọ̀bọ yìí ìwọ ọmọ ní froglet yìí ojú ẹ̀ bí ẹja tó tóbi jù nú omi àbórí àbẹ́ rí nǹkan ó ṣojú bí mezis àtijọ́ mezi two o oh three bó ṣe ṣe eyebrow sójú yìí eyebrow ti fúnkẹ́ akéwì tó ń ṣe sójú ẹ̀ yìí òun náà ni kò lọ wò kò lọ wo mezis two o oh three àtijọ́ kò lọ wo bí eyebrow ẹ̀ ṣe rí same thing ní pẹ̀lú ojú ẹ̀ wọ́n yìí máa fọ́ ojú ẹyọ kan yẹn ìwọ ń sọ lẹ́nu ò ń sọ lẹ́nu níbi tí ayé lajú dé oníkéèyàn kan fìwé lẹ̀ kó má kà mọ́ kó lọ wá bísínẹ́sì ṣe ṣé wọ́n mọ̀ pé any business téèyàn bá ṣe tí ò bá kàwé kún business yẹn ò ní proceed business yẹn ò lè wà successful tó bó ṣe yẹ kó wà successful tó lóòótọ́ lóòótọ́ ẹ mọyé ni tí ò kàwé tó wà successful but ìwé important nínú ìgbésí ayé èèyàn là ń wí tó bá jẹ́ o level lóní tó o bá lọ bí iṣẹ́ kan level o level náà ló máa fi operate tó bá jẹ́ ond lóní tó o bá lọ bí iṣẹ́ kan level ond náà ló máa fi operate tó bá jẹ́ hnd lóní level hnd ló máa fi operate tó bá lè jẹ́ ìtọ́jú hnd náà ló kà lọ level yẹn náà òun ló máa fi operate you are not telling me ìwé mẹ́rin ló kà ìwé mẹ́rin ló kà. èyí tí mo kà yẹn kọ́. ẹ kà tó. bùdá Sàámú. ẹ ọ̀rọ̀ tẹ́ sọ ó make sense. orí ẹ pé jàre. àmọ́ ọ̀rọ̀ yẹn ti pọ̀ ju ẹ̀hún pé àgbàlagbà ní ibà fún ó yẹ kẹ́ mọ bẹ́ ṣe máa. orí ẹ ti dàrú jàre orí ẹ ò pè jàre pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yìí orí ẹ ó ti sick tẹ́yìn méjèèjì jọ jókòó tẹ́ ẹ̀ lè bára yín sòótọ́ ọ̀rọ̀ ìgbẹ̀yìn ayé mi má jẹ́ kó dàbí ti sọ́ọ̀lù wò mọ̀ yẹn bẹ̀rẹ̀ dáadáa wo ibi tó parí ẹ̀ sí gbogbo tiẹ̀ báyìí àfi kó bẹ̀rẹ̀ dáadáa kó wàá kẹ̀yìn ẹ̀ sí gbó nílànà. ẹ kó sí lọ́jà rẹ kẹ kó sí kúrò bí mọ̀kọ́ tó kọ́ wọn pẹ̀lú nǹkan tá à ń sọ. ọ̀rẹ́ jẹ́ ń bẹ sọ tọrọ nǹkan tó ṣe lẹ́kọ̀ọ́ yìí kò dára rárá báwo ló ṣe máa advice òun kó má continue education ẹ má ṣe mí gbọ́ mi ì education ò dáa o ṣùgbọ́n gbogbo yín náà lẹ mọ̀kọ́ tá à ń fèsì lórílẹ̀‐èdè yìí ọmọ tá à ń sọ yìí nsìn seven years course ló ń lọ fún owó ló dẹ̀ ṣì ń wá ìṣekúṣe ni wọ́n fi ń lọ kiri ẹ wá sọ fún mi. ọ̀rẹ́ náà kò dáa kò yẹ kó advice ẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ah. international passport ta ló ní ta lè lè. o ẹ ẹ ṣe mo mo gbọ́ ẹlẹ́mi ah. ah, <laughs> ẹ wá yóò fi mi ètò. èèṣòwò ah. eh, ni mo ń sọ ọ. <laughs> wà bá mi wá àwọn ṣẹ́ẹ̀tì kan <laughs> eh, èmi náà bá kémi náà bá má má fi àwọn ṣẹ́ẹ̀tì yẹn sílẹ̀ kankan kí n bá ti ní ṣẹ́ẹ̀tì Sàámú kò ní ṣakọ mọ́ mi mọ́. <laughs> no problem. adabi yo láyè bùrí ẹ̀nẹ́. rọ́gàdì kan rọ́gàdì kan Sàámú kan ní ládùúgbò yìí. A ah. lot has really changed since I left, you know. Okay, you can say that again. A whole lot has changed. so, um, big aunt ẹ wo mo kàn a couple of days pẹ̀lú before I go back to Lagos and finally take off to the US ó yeah, yín kò ní dáa kí wọ́n á bí kí wọ́n you know how it is now. wo you can be sure that ilé ni ilé just be at home feel at home ó dẹ̀ mọ̀ kó máa fún ẹ nice treat. I trust you. Ah. Oh, <laughs> yeah, hello. Yes, this is he. Yes, that's my passport number, yes. Say what? Okay, okay, let, let me do a quick check. I'll get back to you on that. All right, I'll get back to you on that. Okay. Yeah, Auntie. All well. Yeah, all is well, Auntie. All is well, Auntie. Yeah, everything is all right. passport should be here. Sure. Yes. Oh, I thought I kept it in my pocket. Ah, ah okay, no, no, wait. Are you sure you came in here with it? Auntie, I came into this town with my passport. God! Passport! I keep my passport! Come oh, on, man! Maybe just take it. Oh, God! Aki! Okay. Jọ̀ọ́ torí Ọlọ́run, take it easy. Eh? No, auntie, you know this is really important to me, man. Eh, wò, ẹ mọ̀ kan. Ẹ jẹ́ kí n wọnú drive out a bit so that màá lè ro ibi tí mo fi sí ọ. Màá lè Look, it's really important to me. I have to find it. I understand, find but you still have to be calm. Oh, kò the máa but bó ṣe you go yìí Come on, má lọ kó rẹ sí wàhálà Let me just think about what I'm dropping, auntie. This is really important to me. Ah! Anda! Aqui! Aqui! báwo ni báwo ni báwo ni báwo báwo báwo báwo báwo aa ah, kò ní bàjẹ́ fún àbúrò mi ẹ tọ́jú mi ẹ òkè. ọmọ o èyí pẹ́ dàgbà èkékeré jòjò ló kọ́ bí tẹ̀yìn yége. ọkọ <laughs> eh, ó dẹ̀ ti di biladé tán ọmọ ọmọ. ẹ wo rasa ẹ wo efo yẹn lẹ rasa mu kò sí sẹ gbogbo ilé ìsìn ẹ mọ̀ kókó sílẹ̀ látijọ́ yìí ó tún sọ international passport ẹ̀ nu ó dé tó sì international passport làwọn sì international passport ẹ sọnù eh. kí wàá ní tiẹ̀. ah àbúrò mi ni kò ṣe ní kàn mí. you are Augusta Akiu ó lákèsí kí ló ṣe ọmọ ọlọ́mọ tó wà nínú ìṣòro tó jẹ́ pé international passport tiẹ̀ ló sọnù ó dẹ̀ kì mí dáadáa ó fi wà rẹ̀ ló fi kí mi dáadáa tó ló ti rí mi tipẹ́ ọlọ́wọ́ ni gbà wá lọ́wọ́ ẹ̀ ọlọ́wọ́ ni gbà wá lọ́wọ́ ẹ̀ ẹni tí wàá bá ti kúrò nínú ayé ẹ̀ tí ẹ̀ tán ni ọlọ́wọ́ jọ mo bẹ̀ jọ torí ọlọ́run má gbà wá lọ́wọ́ mi má gbà wá lọ́wọ́ mi jọ̀ torí ọlọ́run má jẹ́ kí wà kó ònú ayé mi tí wà bá ti kó ònú ayé yìí ó tán ọlọ́run má gbà wá lọ́wọ́ mi. What? Yo! How you talking about this? Babe, this is my passport! What? Passport me right now, Sam. This is my passport, yeah! Jeez. Babe, look at it. Auntie C now. This is my passport, yeah! Okay, Sam! Paul O'Shea! This is your passport? Yeah, Uncle, this is my passport! <laughs> mo kàn rìn lọ ní mo máa ń rìn lọ́nú ayé mi ní bá gbá àwọn méjì kan tí wọ́n ń sọ̀rọ̀ ní àwọn èèyàn mi tí mo mọ̀ rè mo dẹ̀ bá wọn sọ̀rọ̀ tí mo lè sọ ń bẹ̀ kí n dẹ̀ rì síwájú n bá rí bí yẹ̀pẹ̀ kan tó kàn ra bo passport kan mọ́lẹ̀ yẹ̀pẹ̀ tó bo passport yẹn mọ́lẹ̀ bá ní ah ah passport ta ló lè dè fún mi bá mo sókè báyìí ní bá wojú ah ah ẹ gbà mí akínre akínre tí mo mọ̀ kó rù bí ah ah akínkẹ́dẹ̀rẹ̀ ibo ni mo ti ó ti pẹ́ tí mo ti gbọ́rú ẹ tí mo ti gbọ́rú ẹ gbẹ̀yìn sáà ti tó bí oṣù bíi mẹ́jọ tó ti kó mm-hmm. lẹ́yìn báwo kí kí ló ṣẹlẹ̀ mo dẹ̀ mọ̀ ẹ̀ mọ́ gbáríyẹ̀ ẹ o mo ti wá lọ béèrè gbáríyẹ̀ níbi tó gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wá ní gbáríyẹ̀ ti kúrò ń bẹ̀ wọ́n wá júwèé bíi fún mi. wòrán wòrán wòrán wòrán àti wọ́lẹ̀tì oh wọ́lẹ̀tì nínú problem I have been looking for this passport for a while. Like, I have to leave the country in seven days. Think about any passport. I to get it back is very rigorous, man. And, and Mom, they need to last in the next two months, all right? Fún kọ́tà fẹ́ Look, uncle. You don't know what you have done for me. I have done so much for you. <laughs> you cannot tell it all. Hey, <laughs> eh. ah, okay. <laughs> okay. Yo, yo, like, like, Uncle Yo. Hold on, hold on, hold on. You want to motor? Yeah, it's my car. Yeah, Ah, Mazu. Shit, what the fuck, Uncle? Hey, oh my God. Hey, country thirteen hundred ló lọ. Yeah. Three hundred dollars. Hmm. American dollars, Uncle three hundred dollars. Oh, ṣé dọ́là tó ní lọ́wọ́ pọ̀ tó bẹ́ẹ̀ ni. òpèlè ìkẹrẹ i got stacks on stacks. wọ́n one dollar mẹ́wàá lẹ́lòmíì máa fúnyàn tó máa lóun ti fúnyàn lówó wọ́n one dollar ló máa fúnyàn o fún mi three hundred dollars. owó tó kó wa pọ̀. Got stacks of dollars, man. You get stacks of stacks of dollars, yeah, uncle. And if you got a stack and stacks of dollars, that means about five hundred one million, man, lo, lo, lo, dollars. this year this year ọdún yìí aṣọ mi sówó ọba aṣọ mi sọmọ àjẹ wà lórí ẹ pé dákú Ọlọ́run <laughs> ah, ọmọ mi ni ọmọ mi ni ọmọ mi ni àbúrò mi ni smọlí smọlí mi ni <laughs> ọlọ́run máa fún ni hit kọ wọ́n máa rí heat, heat, heat, heat, heat, all the time ibi tó bá wà báyìí tẹ́lẹ̀ dẹ́ bá wà bẹ́ẹ̀ ṣàmì o ṣàmì gẹ́gẹ́gẹ́gẹ́ ṣàmì ibi tó bá wà ọmọ kan fún mi lọ́wọ́ kẹlẹ́dẹ̀ ẹ̀kọ́ sàmì bẹ́ẹ̀ yẹn sàmì. oh very good kí ló ṣe yín. ajá mi mú òkúkú yẹn sí mi. ajá yìí o lè wá bẹ̀rù fún bẹ́ẹ̀ ìbájá yín tẹ̀ ń sin ni ajá yìí ò kì í bá yín ṣeré ni àwọn èèyàn mi wà ti jẹ́ pàjá wọn wọn máa gùn wọn láyà ibi ajá wọn ló ti máa ń ṣeré jù ajá yóò ṣe bẹ́ẹ̀ ẹ láìka ẹranko débẹ̀ <laughs> ah, ẹ pẹ̀lẹ́ ẹ rajà rẹ ẹ kọ ọjà náà adẹkọ ọdún yìí ẹ kẹlẹ ẹ jọ̀ṣẹ́ ní rú

tọ́mà ọmọ ọmọ ọmọ cut ẹ̀ báyìí. ẹ ní wọn ẹ. ẹ fáwọn ẹran tó máa ń cut báyìí àwọn ẹran tó máa ń cut yẹn ẹ fẹ́ ẹ fẹ́. wúbẹ̀yì wúbẹ̀yì wúbẹ̀yì <laughs> ọlọ́run kò ní bàjẹ́ pẹ́ tó o ṣe fẹ́ jẹ́ kí ìdààmú yẹn kò ní bàjẹ́ fún ẹ mo ṣe rí tí bá ra àwọn nǹkan tí mo fẹ́ rà tán bí kí ẹ ṣẹ̀ṣẹ̀ wà lọ sọ́jà ni kí lọ ra ẹran yẹn ṣó ti yẹ yín ọkọ yín ṣiṣẹ́ lójú ẹran àbí ah. ọkọ yóò jẹ́ lójú ẹran ẹ wo bí tí wọ́n bá jẹ́ pé ọkọ ní ṣiṣẹ́ lójú ẹran tó bá dẹ̀ jẹ́ pé ẹ̀ ń tẹran lóòótọ́ ẹ pọn ẹran ni mo fẹ́ ṣe gbọ́ ẹjọ́ tó lọ́hùn ẹjọ́ ẹ pọn ẹran ẹ pọn ẹran epon eran tó ti ẹyin ẹ pọn ẹran. E bọ́lá sáàmù kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀ náà ah, ah mi láìkí ẹ o ìgbà tẹ́tí débí tẹ́tí bèrè pé ṣé mo ní rodo ṣé mo ní tàtà ṣe. mi ò béèrè bẹ́ẹ̀ ẹ má parọ́ mọ́ ẹ̀mí o tí mo béèrè ni pé mo níṣẹ́ ẹ ní gbàgbà mo níṣẹ́ ẹ ní fọ̀fọ̀ mi fọ́fọ́. ṣé ní irun. mi ní gbogbo àwọn yẹn báyọ̀ bí wọ́n ti kí ló dé kí ló dé. ó dà kó sí wàhálà ah. tó bá ti dàbí pé mò ń ní yín lára ohun tẹ́ ẹ bá ní ẹjọ́ ẹ fún mi. Ah! dọ́lápọ̀. dọ́lápọ̀ kò dóyin ni ah. dọ́lápọ̀ dọ́lápọ̀ rí àbí dọ́là dọ́là rẹ̀ abájọ tó máa fi pè é náà ní jolly p ní school a ní wọn pè jolly p jolly p dọ́là ni dọ́là kí ló ṣẹlẹ̀ ẹ̀rí dọ́là rẹ̀ rí ẹ̀rí dọ́là rẹ̀ ẹ̀yin délé ẹ̀yin ẹ̀yin délé ọ̀rọ̀ sọmọ ìka yìí yọ. bẹ́ẹ̀ sì kìíní ìjájú bẹ́ẹ̀ sì kìíní ìsúwájú orí délé rẹ. ẹ sọmọ ìka yìí sọmọ jèmí yẹn. ọwọ́ burúkú jẹ̀ lọ́wọ́ ni bóyá kọ́ ọ́ ní kiri ó máa tún ọ̀ràn wọ̀ ni kí ni okùn yẹn. Ah. <laughs> Ah, o fẹ́ dọ́là ojú ẹ̀ lórí ọwọ́ ẹ̀ ò ní bà á ìwé gbọ́dọ́sọ ni wọ́n ní kálá rọjú wúwọ́ ìka má rẹ́rìn dájú pa orin ah. ojú ẹ̀ lórí o ọwọ́ ẹ̀ ò ní bà á láyé gbogbo tó bá ní lọ kó wá mi ò ní fún ẹ ní dọ́là náírà ni màá fún ẹ lọ wá fún mi akínlódé mm. akínní o ò lè bá kíyẹn akínlódé nọmba forty two nọmba forty two ọdún ayọ̀ sọmọ rìn ibẹ̀ ló ń gbé ibẹ̀ ló ń gbé ibẹ̀ gangan gangan nọ́mbà forty two ọdún ayọ̀ sọmọ́rin ló ń gbé ọlọ́run ṣe ìyanu fọmọ yẹn owó tó kó dẹ́sẹ̀ àlá tó three hundred and fifty thousand dollars. hello hello dami hello dami ah o ti sùn bẹ́ẹ̀ yóò ṣì igbó ni kíwọ̀n àtàwọn ọ̀rẹ́ ẹ̀ máa mú kiri ṣùgbọ́n igbó ṣì òun ni kíwọ̀n àtàwọn ọ̀rẹ́ ẹ̀ máa mú kiri bọ̀bọ̀ kan ló ló ṣẹ̀ṣẹ̀ dé nísinsìnyí wọ́n ló kówó dé ni wọn ló kówó dé ni dọ́là gidi òun ló kó dé igbó òṣìlẹ̀ kan mú wa tàwọn ọ̀rẹ́ ẹ̀ sáìdì bí akíṣọ́mọ rẹ̀ bẹ́yìn bàbá yẹn ń gbé ó kówó gidi dé ni wa tàwọn ọ̀rẹ́ wa ń ṣorí burúkú kiri mo kú ti sọ fún ẹ tó bá wùn ẹ má débi sí kò bá mi ẹ débi kò bá mi kò mọ bọ́ bí ìṣẹ́ ajaye òṣì tí wa tàwọn ọ̀rẹ́ jọ ń ṣe kiri lẹ̀ ẹ ó dà mo ti gbọ́ ó dà wọ́n ló mọ̀ ló ṣe ti máa ń sọ̀rọ̀ torí bó ṣe wà mo kàn lè ní small tattoo bó mo mẹ́ni tí mo tọ́ mo lè mẹ́ni tó jù mí lọ. yé rárá rárá ìrìnà já padà calm down ọmọ akójá ní títí wà lọ́bẹ̀ jáwèrè ni ìmọ̀ lẹ́ lọ èsì tí mi lọ gbẹ́rù ẹ̀ yìí wọ́n sọ pé ẹ fẹ́ kọjá bóyá ẹ kọjá náà. bí lásìkò náà ni máa dàbí ogún wọn kírun náà ẹ ah, ò ń bèrè lọ́wọ́ mi àbí pé kílẹ̀ ṣe fáwa ẹ ṣe kankan fáwa bọ̀tà alábẹ́ ṣe nǹkan fún iṣẹ́ tí ń gbọ́. ẹjọ bí kíni. bí kíni o bí bí àbí má wọ ìwọ má fọ o bọ̀ mo ní kó súnmọ́ bí ẹ ah, já wẹ̀rẹ̀ o yà ẹ má bọ̀ ẹ má bọ̀ wọlé sílẹ̀ ká lọ ṣe kíni ẹ̀ fún yín jọ o bọ̀ ni wọ́n já wọlé bí já wẹ̀rẹ̀. ọ̀rẹ́ ọ̀dọ̀ fún ọ. má ẹ̀dúró ẹ̀dúró ẹ̀dúró ẹ̀dúró ẹ̀dúró <laughs> ah tíkú bá sọ̀rọ̀ àrùn àmà gbin ni kí ni tó mú yín tẹ̀sáré kí ló ṣẹlẹ̀. àwọn kan ló dènà de wa. wọ́n dènà de yín nínú community àwọn kan tún ti ń dènà de yín bí kí lẹ ṣe fún wọn. àbí kókó. ẹ ṣe nǹkan kan fún wọn kí ló wá fẹ́ ṣe fún yín. wọ́n fẹ́ fẹ̀yìn wá gbolẹ̀. wọ́n fẹ́ ṣe kí ni. wọ́n fẹ́ fẹ̀yìn wá gbolẹ̀. wọ́n fẹ́ fẹ̀yìn yín gbolẹ̀ wọ́n fẹ́ fẹ̀yìn ní gbolẹ̀ ìwọ tẹ́yìn náà wọ̀ yìí náà ò dáa ìwọ tẹ́yìn náà wọ̀ wọ̀ àwọn aṣọ yìí náà ò dáa lọ́sàn-án gangan wọ́n ṣe ní máa ronú pa àwọn fẹ́fẹ́ yín yín gbolẹ̀ nígbà táṣọ gidi wà tó lè bu ara yín ní èjì yín ní pínpín lọ́sàn-án dinner gown ni wọ́n pe àwọn nǹkan tẹ́ ẹ wẹ̀ alẹ́ lọ́dẹ̀ ń wò yàn wọ̀ nù mọ́tò wà dẹ̀ bọ́lẹ̀ wà á lọ ṣe fàájì tán wà dẹ̀ wọ̀ nù mọ́tò ẹ̀ ń wọrú eléyìí lọ́sàn-án gangan ah, ah. èmi gan rè ọwọ́ mi rè bó ṣe gùn tó yìí tí wọ́n ṣe kìrìn àtàṣọ àti bra ó máa yọ jáde lọ́wọ́ ọkùnrin òǹrè wọ́n máa ń tírèèni ẹni àwọn kan wà àwọn ẹ̀dá kan wà ọwọ́ méjì báyìí ni tó bá tìbọnú bra wàláì tó kọ́ tó kà one to two wọ́n ti tú bra lẹ́yìn tó bá lọ jẹ́rú wọn ló wà nínú igbó yìí kọ́ kí ló láwọn fẹ́ ṣe fún yín gangan. wọn láwọn fẹ́ fẹ́ yín wá gbolẹ̀. wọn fẹ́ fẹ́ fẹ́ yín yín gbolẹ̀ tán kí ló fẹ́ ṣe fún yín yẹn. ó fẹ́ ṣe dèrè ọtí wá ni wọ́n fẹ́ ṣìdérí ọtí yín ṣé goldberg lẹ́yìn ni tí wọ́n fẹ́ ṣìdérí ọtí yín are you sure ṣé báyìí méjèèjì ṣe wà ẹ̀yìn ní dèrí ọtí báyìí. èmi ní dèrí ọtí o èmi ò ní dèrí ọtí mo já lọ. Ah! ìwọ ò ní dèrí ọtí mọ́ ìyẹn gan kọ́ ló ti ẹ̀yìn important wọ́n ní dèrí ọtí wọn ò ní dèrí ọtí èwo ni gbogbo orí burúkú tó ṣẹlẹ̀ yìí ṣé báwọn kan tún ti wà nínú community tẹ́tún dènà di àwọn èèyàn lọ́dún tuntun lọ́dún tó tó táwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ kí happy new year lẹ́tọ́ ti ń dènà dáwọn èèyàn àbí àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ ríran wò tẹ́ ẹ bá lẹ́ẹ̀ni sinmi nínú ẹ́písòdù tó wà nínú community ẹ̀rí bàbá ńláran ẹ̀rí wò àjọ fábà báwèrè àjọ fà lọ́dún tuntun yìí ẹ́ ládùúgbò yìí. nínú community who are the people. who had just stupid and non in the bush. You think you can be disturbing the peace and the halafia of the community? You guys must be crazy. Ẹ̀yin wo lẹ wà bẹ́ẹ̀? Ẹ̀yin wo? Brasam, orí yín burú ni. Orí orí orí wọn náà burú, orí ẹ̀ dàrú, orí kò bá fọ́ fún ẹni. Gbogbo community mẹ́wàá wà, ọ̀gá ni mo jẹ́ bẹ́ẹ̀, bàbá ni mí, nọ́mbà one ni mí. Màá fọ́ fún ẹ. Ṣé mo kọ́ sí kun ẹrun láwà? mi nídìí àti da petrol sínú gbó tí bá mú ìṣáná tí bá jù sínú gbó yìí káì ẹ máa jóná kú ni àbúrò èrè lélẹ́yìí abẹ́ ṣí èrè. látà àwọn ewu bẹ̀rẹ̀ ló láriwo kí ló ṣẹlẹ̀ gan. Ah. ṣákìú ṣé ìyá júdásì yẹn ni ṣé lúsífẹ́rì ni bàbá ẹ ni ṣé fẹ́ jóná kú ni ìwọ ọmọ yìí gbogbo òṣì tó ṣe ní last year o bá wọnú ọdún yìí ah, sórí ẹ dàrú ni kí ló ṣe nínú gbó ó lè dé ìdọ̀dà àwọn èèyàn wáàpù. èwo ni tíì kí ló dé tàbí pé kí nǹkan tèmi ṣe nínú gbó kí ló kàn yín bẹ́ẹ̀. kí ni ọkàn mi bẹ́ẹ̀ gbogbo tó bá ṣẹlẹ̀ ní community èmi náà máa béèrè lọ́wọ́ ẹ̀ kí ni ọkàn mi bẹ́ẹ̀ what are you doing in the boat. ẹ kó ṣe ẹ kórìí burúkú yìí lọ́jọ́ who be this person now. Ah, ẹ wo ran ẹ wo wèrè tó ń compose ọ̀rọ̀ kó tó dé pò sọ wo bó ṣe ń mí ó sọ̀rọ̀ ẹyọ kan ṣo ò mí irú ìwọ́dẹ̀ wà nínú gbẹ̀ǹdẹ̀nà dèèyàn kárí ẹ fọ́kàpìlà o máa kúkú òró wèrè àwọn ẹgbẹ́ yín wà níta tí wọ́n cash out wọ́n cash out big time ẹ̀yin wá wà ló gbóǹbí ẹ̀ ń dènà dàwọn èèyàn káàkiri akin ló dé yẹn o láti ìlú òyìnbó gbogbo ètò travel kò ti ju bíi six months lọ owó tó kọ́ dé a tó five hundred and fifty thousand dollars ara ẹ̀ rèé ó bù fún mi ní òní òrè ọmọ ọlọmọ ẹmọ ìtẹ́lẹ̀ ẹmọ ìtọ́ hundred dollars ẹmọ ìtọ́ jẹ́ǹsì tí màmá lọ ṣe lọ́dọ̀ malam irọ́ níjọ irọ́ lẹ́ ń pa bólẹ̀ tí máa kí akíwọlé mọ̀ akíwọlé kó five hundred and fifty thousand wa. èmi ò má kí. èyí ń fún wa lófo. akin tó gbé nọ́mbà forty two ọdún ayọ̀ street ní sọ́mọ̀ ọ̀rìn ó lè mí ò mọ̀ kò ní yẹ orí ẹ̀ bàjẹ́ mi àmà mẹ́fò láyé mi ẹ wò tẹ́ ẹ bá pẹ́kẹ́ tó kúrò bí tẹ́ ẹ bá pẹ́kẹ́ tó kúrò bí ni mo sọ má lọ pe ọlọ́pàá wá láàrin ìṣẹ́jú bẹ́ẹ̀ wà ó máa rẹ̀ sí yín ni ẹ jájọ kọ. ẹgbẹ́ ọdún dákẹ́jọ́ mọ́dà fọ́kà màlélẹ́yìn kẹ́ ẹ. fàdáfọ́kà nìwọ náà you are fàdáfọ́kà you your father fucker your family is father fucker kò ní dá ṣé bẹ́ẹ̀ lórí ṣé bẹ́ẹ̀ lórí continue doubting me ṣùgbọ́n continue doubting me they will father fucker you wèrè ìmọ̀ mi tí wọ́n bá mọ̀ mi o wèrè ìmọ̀ mi ẹ dúró bẹ́ẹ̀. bọ̀tù wá o lẹ́gbọ̀n tó ń lọ yẹn mímọ̀ wọn dáadáa o tó ń bá rí wọn ní sọ o lóòótọ́ owó yẹn lè má tó five hundred and fifty thousand dollars o but wọ́n kàn fámẹ́ wọ́n kó dọ́là jáde mẹ́. I swear ah don dey make me craze already o bọ̀dá Sàámú a máa dá fún ìbẹ̀ ṣe dé ó ti pẹ́ tẹ̀lé ìtìjókòó síwájú ilé wa tó ń fa sìgá mi ì dẹ̀ mọ́ bí ṣe fẹ́ sọ mi lè challenge. o mọ tó fẹ́ sọ títí tó bá fi wọnú ilé tó bá lọ fi ṣe nǹkan bí wà ló mọ tó fẹ́ sọ títí tó bá fi tí ọbẹ̀ tó bá fi fa gbogbo ṣòkòtò ìyá tó bá kùn ẹ̀ mọ́lẹ̀ tó bá wọlé tó bá jáde o ní mọ tó fẹ́ sọ náà àbí bẹ́ẹ̀ kọ́ àánú yín ṣe mi Mr. Man, I just ask the question and you dey answer me I say what are you doing here ọ̀rẹ́ ìwo ló tẹ̀lé wá bí àbúrí ẹ̀ báyìí tá lọ́rẹ́ tó tẹ̀lé wá bí ṣé nùjà rẹ̀ lọ́rẹ́ wá. rárá o thank you so much. oh brosa welcome. yọ síbi ṣé òkú lọpọlọ ó ní làákàyè eléyìí jókòó síwájú ilé látẹ̀ kan tí mi ò bá délé kọ́ ẹ̀ ni mo fẹ́ ṣe fẹ́ lé ọ̀rẹ́ ìwo ló sọ pé wà bí. bọ́dà Sàámú máa ní sùúrù gbogbo nǹkan náà kọ́ lẹ́ máa fi pariwo ah, mo ti ẹ mọ̀ pé ṣì máa rọra farabalẹ̀ béèrè báyìí lọ́wọ́ mi dọ̀tún ló wá òun àti dọ̀tún náà jọ wá. Ah. dọ̀tún lọ́jọ́ wá bí dọ̀tún lọ́jọ́ wa bí gbọ́. rosan he my friend ọ̀rẹ́ mi ni àjọ wà ní fact gan ẹyin. ọ̀rẹ́ tiẹ̀ ló fa sìgá ló mú gbó báyìí ló fa sìgá àbí oya drop it mo yìí sọ̀rọ̀ yìí mo sà drop that cigarette. ẹ máa ní sùúrù. máa fọ́ sẹ́ẹ̀bù mọ́ ìlú drop it. drop am now why you dey do like this drop am. rosan my friend he from the abroad he came from the abroad. Mm. yeah then èmi gan mo travel out ni i been calling your line it ain't going through it banging Cause tí mo ṣe wá nìyẹn pé kí n wá wọ̀nyí then i i, I spoke with Yorship ẹ mọ̀ mo fẹ́ travel out ẹsẹ̀ ni mo fẹ́ lọ mo dey need assistance it's urgent any amount ẹ bá lè fún mi. how are you <laughs> so you are travelling abroad right. yeah bro. are you serious. yeah. travel out. so you are looking for ticket money right. yeah exactly. oh that's good that's good. èlò wá ní sista yìí ti wá fún ẹ. twenty k. mi gbọ́ ṣó sọ fún pọ́ùn lọ́sọ̀gbọ́ ni. South Africa ni mo ń lọ. Ah, ṣàgbọ́ agboolé yín lọ́sọ̀gbọ́ lọ́wọ́ kò lọ ni tó fi fún ní twenty thousand owó tíkẹ́ẹ̀tì àbórí eléyìí ò pé Ah, twenty thousand láti lọ síbo ẹsẹ̀ South Africa yeah. do you know the ticket of South Africa don't worry I'll give you one. oh bro Sam thank you bro Sam. so you came from abroad yeah, yeah. you came from abroad. Yeah oh that's good gbogbo ẹ̀yin tẹ́ bá ti wá láti abroad máa ń pọ́n yín lé gan ẹ pẹ̀lẹ́ jàre pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ má bínú jọ mo mọ̀ kí sìgá yín máa ń pọ̀ lọ ẹ máa fi ń calm down nítorí òtútù that's the life bro the life eh? there ẹ eh, oversee life oversee life sorry sorry please ibo ló ti wá wá láti abroad. Um, I'm from Carbon. From where? I'm from Gabon. No. Yeah! Shitting. Neto, so that I'm, from Carbon. Hey, boy, ma, calm down now. You ever beating me, Jenny? Ma, ma, ma, ma, ma, máa gbá ìtí ẹ o máa di tán ráúráú ni mi ò sọ pé Gabon da Gabon is a nice and cool place but akọ tó ń ṣe ti pọ̀ ju ti Gabon lọ mo kàn fẹ́ sọ pé wá láti New York I'm from Gabon I'm from Gabon mo ti ẹ̀rọ kò bá sọmọ yẹn fọ́ọ̀mù yẹn kó máa wá kó wá látọ̀tún Èkìtì ṣebí kò bá bẹ́tà kó ló wá látọ̀tún Èkìtì gbogbo èèyàn máa pàtẹ́wọ́ ń bí ni pé I'm from ọ̀tún Èkìtì I'm from ọ̀tún Èkìtì wọ́n máa mọ̀ ó dẹ̀ I'm from Gabon are you sick or something orí ẹ̀ ti yí dànù pẹ̀lú akọ́ tó ń ṣe yẹn I will surprise you. Wow. <laughs> bro Sam, <laughs> thank you, bro I would like the whole world know how important you are to me. Thank you, bro Sam. <laughs> Má fún ẹ ní two hundred thousand naira. Yọ ṣíbi, ṣíbi lásán àwọn lè fún un two hundred thousand. Níbo mo ti fẹ́ lọ? Ah, ah, wọ́n lè ní o. Ó pẹ́ ju àrírú ẹ̀rí December thirty first máa kó lé ẹ lọ́wọ́ báyìí two hundred thousand naira kó lè fi travel lọ bí tó bá fẹ́ lọ. Bro Sam, this is January. I'm traveling next week bẹ̀rẹ̀ ọdún ló fẹ́ lọ ó lọ lópin ọdún orí ẹ ò pé wàá fi mílẹ̀ sí bí òun travel out mo rò kò rí ẹ ti dàrú àwọn iṣẹ́ tí màá rán nǹkan tani kí ìbẹ̀rẹ̀ sí ní rán sáwọn ọmọ oníbàjẹ́ ni màá rán káàkiri àbí kí ló dé àláti bá mi sọ tó o bá wá ṣèṣì tó bá fẹ́ lọ lẹ́yìn mi tó o sọ fún mi mọ́ torí owó pé bí èmi kọ́ ni bàbá èmi kọ́ ni ìyá ẹ̀ tó o bá lọ tó o bá padà dé tó o bá make me proud má send ẹ padà sọ òní you have to make me proud anytime tó bá travel out ọmọ kan ló ṣẹ̀ṣẹ̀ dé akínni wọn kó orúkọ ẹ̀ dídé tó dé owó tó wà lọ́wọ́ ọmọ yẹn bó ṣe dé ó kéré jù á five hundred and seventy five thousand million dollars. damn yes ṣé wo makíní akin tó ń gbé nọ́mbà forty two nọ́mbà forty two ọdún ayọ̀ ní sọmọrin ibẹ̀ ló ń gbé ìwọ ni kò mọ bó ṣe fẹ́ yanjú ara yo bro that's huge. very huge. damn very huge. You gotta let me feel it, bro. <laughs> you know my niggas in Chattanooga, they be spreading the bombs with the greens like this. <laughs> uh, yeah, what's up? <laughs> This boy is not from Chattanooga. Koye, this boy is from where they are spending dollars. And all your people from Chattanooga, Chattanooga, Chattanooga, that you always shout, shout, shout. I've never seen one of them from Chattanooga. The only person I saw tó ló wá láti abroad olórí Buruku, only. Koye from Gabon are you? so ṣọ́ra o. Hello, Uncle Sam. Yeah. Can we share the show, Papa? pa? Yeah, yeah. Ẹ oh, wo um, Bro Sam, nǹkan tó ṣẹlẹ̀ ń sìn ni pé mo need hotel tí mo lè dé understand? Hotel tí mo lè sùn sí for the night. Òun wá hòtẹ́ẹ̀lì. Yeah, yeah. Àbúrò àkókò wá sùn nínú yàrá mi ń bí. Nine point two star ní yàrá mi o. O máa gbádùn, a máa rojọ́ mọ́jú ni o, ní feel anything. Rasamu yóò la broma sùn sílé yín sùn sílé báwo Rasamu ẹ bá mi get hotel I need a very standard hotel now. Hmm? hotel náà ló fẹ́ ó dà wàhálà hotel kan wà wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ́ tán ni o máa gbádùn hotel yẹn gan seriously hotel yẹn wà pàjù bí America ẹ wo America standard náà ni wà á gbádùn ẹ̀ gan tó o bá ti dé Adémọ́lá níbi tó wà yẹn ṣá máa lọ kó béèrè Adémọ́lá wà á máa lọ straight tó bá ti máa dé junction wà béèrè Múyìwá junction ní junction Múyìwá junction yẹn gangan tó bá dé rẹ̀ báyìí kò yẹ kó wá yà sí right tó o bá ti yà sí right ní Múyìwá junction yẹn wà wá máa lọ straight wà lọ kan Babátúndé tó bá ti kan Babátúndé kò ju bí one minute lọ wà kan rí Adéríoyè street ni tó bá máa yà níbi Adéríoyè street báyìí wà máa lọ straight wà wá lọ kan Ẹniọlá ní junction Ẹniọlá yẹn gangan gangan òun ni ìyá kan ti ń tàkàrà kó béèrè lọ́wọ́ ẹ̀ pé ó lọ sí àjàó street by time tó bá máa fi dé àjàó street yẹn báyìí wà á ti rí iná yẹn nẹkẹnẹkẹnẹkẹ báyìí ni níwájú ẹ̀ gangan tó bá lè mọ̀ kó hòtẹ́ẹ̀lì yẹn ni ó wá já sẹ́ǹtì ẹ̀ báyìí wà á ti rí amsat amsat street gangan wà á ti rí ní junction yẹn gangan báyìí hòtẹ́ẹ̀lì yẹn gà kú bẹ́ẹ̀ ni kò jìnnà sọ́dọ̀ yín níbi tó wà yẹn kò lè ju one hour ten minutes lọ. brasam brasam look ẹ wò <laughs> ọ̀rọ̀ yín ti yé mi má wọ̀rẹ́ ẹ jẹ́ ká ṣe báyìí ó dà pé màá ní láti wá síbi tí mo wà yìí kàjọlọ wá hotel yìí and tẹ́bà mind tílẹ̀ bá ṣú I can get you a room. kí wàá mú ẹ lọ síbẹ̀ ní ìtílẹ̀ ti ṣú yìí ah, èmi ò wàhálà kan lélẹ̀ báyìí tó lọ́ọ́ wàhálà wàhálà lélẹ̀ o wàhálà. má wọrí ìmọ̀ràn sáà má wọrí má ṣọmọ dáadáa. o má ṣọmọ fún mi o má ṣọmọ. oye ma treat you nice ma worry. ilé àwọn bọ́ọ̀sì ma manage mama bọ̀ manage mama bọ́ọ̀sì ìwọ́n tó jẹ́ pé dọ́là ló dé gbogbo owó ẹ̀ mo lè lọ níbẹ̀ ẹ̀sìn kó lọ fún mi ní five hundred dollars sí. rasam ó yà wò jó ni ẹ̀yìn jó ni ẹ̀ ṣe. mo ti yá wèrè <laughs> ìgbà tó bá wà bẹ́ẹ̀ rí ikú mo lè wọ òkè ó dẹ̀ wọlé oṣù mo fẹ́ kó ṣẹlẹ̀ kankan náà ni mo fẹ́ kó ní kí wọ́n fòun lọ sóde ah! mo ní wọ́n ti lọ fún ìwà kó ah! ní ó dá dé mọ́ lọ bàbá adémọ́lá sùn kó dé mú àbúrò mú ìwà kó ní ọba tó rò bàbá tó dé kó dá nílé òye bàbá dé yẹ kó dé ní ọlá àbúrò mẹ́ni ọlá kó dá ìjà àwọn àjàkú amẹ́rì ok olóò ah! má gba rúùmù kan fún mi máa hàn dà ń jẹ lóòótọ́ ni kò tẹ̀ sí ní irú àwọn òtẹ́ yẹn kò sí ní ẹni òtẹ́ tí wọ́n bá dé wọ́n máa lẹ́pọ̀n ẹran lọ́tọ̀ ni lè ah! ti jẹ́ pọ̀ ẹran ti pẹ́ nítorí ti wọ́n ìwọ́n ti wọ́n substitute ti wà gbà ẹni bí kò yìí. Baris afa aburo wàhálà lálùfẹ́ mi ṣe lé ni o wàhálà lágídí ni mo kọ́kọ́ dé láti lọ sóòtẹ́ yẹn kí n lọ chẹ́ẹ̀kì ẹ̀ náà hey oh tó o bá rò hòtẹ́ẹ̀lì tí mo sọ yìí <laughs> sixteen star hòtẹ́ẹ̀lì ó burúkú jù ah! ó yẹ jáma lọ jáma lọ jáma lọ. ṣé gbádùn. mo gbádùn. ṣe ní àlàáfíà. <laughs> àlàáfíà mi ju tiẹ̀ lọ. èmi. bẹ́ẹ̀. àkójọ bẹ́ẹ̀. so ẹ̀yin lè wà behind this whole thing tó kàn dìde tó kàn dìde dìde tó lòun lọ sí hòtẹ́ẹ̀lì lọ sùn sí hotel. tèmi dé wà nínú táwọn yìí. bíi ti báwo irú ọ̀rọ̀ wo ló sọ ọ̀rọ̀ tó ń sọ kí ló mú wá lójú ẹ̀ náà kí lọ̀rọ̀ tó ń sọ kí ló dọ̀ lójú ẹ̀ ẹ wọ́n mọ́ náà is he a small boy is he a pikin is he ọmọ kọ́kọ́ that cannot decide for himself or what are you telling me kí ni nǹkan tó bá mi sọ ṣé kò lè decide fúnra ẹ ni èèyàn pè mí ó lóun ní ìdí òtẹ́ẹ̀lì mo dẹ̀ lọ́ bá wá òtẹ́ẹ̀lì wa kí wàá ní mo fi jẹ̀bi nínú ẹ̀. Rasam tóun bá tiẹ̀ sọ pé òun fẹ́ lọ sí hòtẹ́ẹ̀lì kí ló yẹ kéyìn sọ fún. ó yẹ kí n dùn ni. ẹ̀yin ò wá ẹ̀yin olùwà lè sọ fún pé ẹgbẹ́ wà nínú town yìí o your aunty is here uh, your family member is here uh, is going to take care of you stay with her. nígbà tí o ṣe pọ́ mọ́ ẹ̀ orí ẹ̀ ti kú ilé ẹ̀ lélẹ́yìn àbílẹ̀ máa ń fẹ́ jẹ ṣe bára àwọn máa ń fẹ́ di oṣù tó gbé káàkiri ni ọmọ wa sùn bí àwọn jẹ́ pé sójà òní máa ń fẹ̀ ǹdí ẹ sọ́jà wá dé láàrin òru àwọn yẹn wá kọ́ bọ̀dé wá lọ́rọ̀ pé máa ń fẹ̀ ǹdí ẹni wọ́n wá pọ̀ ọmọ ọlọ́mọ dànù hello if you don't want to waste your life baba stand up and let's go. brasa ma ṣẹ́rí létà wáyé ẹ ó wá conducive for every one of you kódà rooms wà rẹ pẹ̀rẹ̀kẹ́ ni bó ṣe wáyé room wà fún room wà fún yín tẹ́ bá fẹ́ sùn sí bíbá kódà bẹ́yàn mẹ́wàá wo ni bíbá wá rooms wà fún wa tó máa sùn sí ac àti fan lè ṣiṣẹ́ so kò síbi tí ó lọ gbà tí kò ń ṣọmọ àlè. let's just sleep here uncle sam. kí ló sọ ń sè. i just soon see be the sam we don't have a choice. Oh, they lè decide for you. you can't decide by yourself no is anyone telling you when to give your kọ́rọ́ to this lady is anyone compulsing you when to give kọ́rọ́ to this lady. So you can't decide by yourself. How bad Oh shit! Oh my God. Ready? Ah! Masule my friend the body ẹ̀ mọ́ ojú ọlọ́run. This is hair boom. This is hair Ẹgbẹ́. up. sámọ̀. body yes, my friend's house. This is hair boom. Ha! Ah. àwọn ọ̀dí ọba tó ṣílẹ̀kùn àdìsẹ́ ìlọ́wọ́ àdìsẹ́. Gbẹ́rì yẹn ló dé gọ́mẹ̀ntì. Olùmọ̀ pè é gọ́ǹsì tẹ̀lé pé tẹ̀lé pé tẹ̀lé. Ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá òní rẹ̀ wọlé yìí o.

owó tó wà nílé yìí dà i mean dollars tí ó wà nílé yìí dà. a kò sówó kankan nínú ilé yìí kò sówó kankan kódà owó tá a ní inú báǹkì ló wà. ṣàrùn iṣẹ́ pé kẹ́kọ̀ọ́ wá sí báǹkì àdé máa fi bọ́ fọ́ ojú yín o. ẹjọ ẹjọ bí Ọlọ́run owó wà nínú ilé owó wà nínú ilé ẹwọ ẹwọ àbúrò mi tó ṣẹ̀ṣẹ̀ dé láti Amẹ́ríkà ni owó wà lọ́wọ́ ẹ dọ́là wa akin akin akin mẹ́rin kan looking around them tí wọn kó ká àwọn dọ́là kan jáde wọn náà dẹ̀ sọ pé five five ten five five owó tó wà lọ́wọ́ ẹ̀sà owó tó wà lọ́wọ́ ẹ̀sà àtọ̀ five hundred seventy two million dollars bẹ́ẹ̀ ni sà. ìwọ́n ti ò parọ́ fún mi à má treat fọkàn. now mú bọ̀bọ̀ yẹn lọ kẹ lọ kó owó yẹn wá tí ọba wọ inú ilé yẹn tí ọba rí owó kankan máa pa gbogbo yín ni o. Ah! torí wọn tó tọ̀ wọ́n lẹ̀ ọ̀tọ́rí èmi tí ẹ wo tí a bá ti fẹ́ lọ mú ìyàwó ẹ̀ dání ẹ mọ̀ kóbìnrin ilé ìyàwó ẹ̀ lẹ́kì tó ń gbèsè mi kò wọ́n lọ fọ orí mi o. ẹ ti lé oya ti lé move your olóòrùn ah! ah! ní kí n sọ gbọ́ pé dẹ́rọ. wọ́n ti yàtọ̀ sí ìyẹn náà ṣe kí ló fẹ́ kí n ṣe fún ọ. Ah! ètò ìbá pàdé fíṣẹ̀ ló bright gan ọmọdé ara mi ni mí òru ẹlẹ́jẹ̀ tútù ni mo jẹ́ ẹjọ́ dúró lò ẹ má ṣẹ̀ mí nípìn tẹ bá dẹ̀ ti dẹ́bi mi sí tán ẹ fún mi ní iṣu yẹn ẹ fún mi bàtà rẹ jẹ ẹ má wòye má wòye má fún ẹsẹ̀ mọ́ bẹ́ẹ̀ má lè máa rántí pé o lè lò fún mi. kí ló rí. ẹ mo ní màá lè máa rántí pé èèyàn gidi ló fún mi èèyàn gidi ló fún mi bàtà yìí fẹ́rẹ̀ bàtà yìí fẹ́rẹ̀ ìfún wa ẹ fún mi. ọkọ tẹsí owó jáde. ẹ ṣe kẹ fún mi bàtà àwọn olè ṣe ń bá mi bẹ̀rẹ̀ lọ́ọ̀kan lọ́wọ́ olè bá mi olè bá mi bẹ̀rẹ̀ lọ nínú sáà wo ni mo gbé wáyé yìí. kò séèyàn kankan tí mo suspect ju brasa mu lọ. but madam ta ni bùrà sàmú. the same bùrà sàmú ni àjọ wà ní community náà ni. yeah he stays in this community. madam ẹjọ́ ẹni sọ̀rọ̀ is it the same bọ̀dá Sàámú tí èyí mọ̀ tí wọ́n ga. wọ́n pé méjì the same silly billy tó ń pè ní brazil amúlé. Ah! Hmm. ẹni sọ̀rọ̀ akàn. we slept in this house together. Ah! bẹ́ẹ̀ ni a jọ sùn sínú ilé ìmọ́jú ni gbogbo moves wọn ti ṣòpọ̀ àwọn ọlọ́kọ́lẹ̀ wá bó ṣe ń gba wájú ló ń gbẹ̀yìn ah! kódà wọ́n ní kí n má pọ̀ ọlọ́pàá wọ́n ní kí n pọ̀ ọlọ́pàá wọ́n má pọ̀ ọlọ́pàá obvious àwọn ni wọ́n ti mọ àwọn plans àwọn olè yẹn bó ṣe wá kó wọn wá nìyẹn wọ́n invite wọn wọ́n kó wọn ní o wọ́n kó wọn wọlé lẹ́kọ̀ọ́ máa bọ̀ fún àjálẹ̀. wọ́n ní sáà mo jalè. ta ló ní mo ta ló ní mo jalè? Ah! kẹ́ńdò ni. ta ló ń jẹ́ kẹ́ńdò? Ah! ta ló ń jẹ́ kẹ́ńdò? o ò ah! ní tíra yọ̀ọ̀mù láyé ẹ̀ o ò ní tẹ́pùlò èmi jalè ṣé gbọ́n tí gbogbo yín sọ káàkiri nìyà. Oh. Is this the man? That's the man, sir. That's the man lórí tẹ̀yìn náà lọ sábòdì gbà fún òun lè ṣó èmi sẹ́yìn èmi sábòdì gbà fún lè bíi ti báwo kí ló ṣẹlẹ̀. Ah, ṣó yẹ kó. ẹjọ́ kí ló ń bá máa ro nàìjíríà ká arrest ká máa lọ. arrest mi fún kíni kí ló fẹ́ arrest mi fún kílẹ̀ sọ. Mr. Man you need to remain silent because nǹkan tó bá sọ́ńdìbà la máa lo against ẹ officer

ó dé lóòótọ́ àkíndé lóòótọ́ àkíndé èèyàn tí mo sọ fún tó kéré jù mí ìgbàrán mi ìgbàrán mi máa rọ ẹlẹ́dàá mi ń sìn ẹlẹ́dàá mi á tó twenty five ìgbàrán ah! ìbọn yẹn ń kàn mí olúmọ̀ sọ ni pé owó tó kọjá tó one million two hundred and fifty four thousand pounds dollars. ooo oh! nǹkan tó ń sọ fáwọn ẹgbẹ́ nìyẹn. bẹ́ẹ̀ni Really? Ah, mi ò lẹ́gbẹ́ òde o. Ẹ jọ ọ̀gá, ẹ jọ ọ̀gá ọlọ́dẹ bá ti fẹ́ máa mú mi lọ, ẹ bá mi mú Yọ̀ṣíbí dání. Ṣé láwọn tí mo sọ fún mo sọ fún Ṣákìrù Eléwúrẹ́? Bẹ́ẹ̀ ni mo sọ fún Bọ̀dákẹ́ ni. Bẹ́ẹ̀ ni. Tó bá délé ẹjọ́, wàá bá rẹ̀ ń bẹ̀. Ẹlẹ́dùúgbò tuntun ti dé o, wọ́n kọ́ pílé ṣáàzú, ó ti ṣẹ́wọ́ ọkọ̀ fùnà wọ́n fùnà ṣẹ́ẹ̀ wọ́n ẹ mo ti wà ní junction ẹ kí ló ń ṣe ń bẹ kí ló ń ṣe ń bẹ ẹ à má pẹ́ má pẹ́ má pẹ́ má pẹ́ má mo dúró díẹ̀ ń bẹ ojú gbà mí ti fura. ó gbà mí ti fura mi o. Ah, ẹ wo ẹ gbàdúrà ní nǹkan àwọn àbọ̀bọ̀ yẹn mú torí tá a bá rí wọn mú lásán ẹ̀wọ̀n yẹn á gùn tó tọ̀bọ̀ lọ. Ah, ẹni nílẹ̀ ní kí n máa wo bàtà ẹni ní kí n máa wo bàtà. Ah. ẹ dúró ẹ dúró ẹ jọ ẹ bá mi dúró ẹ lọ. wàá ṣe wà ní àwọn tó lọ nǹkan tó ṣe kan ó kọ̀ lọ dúró sí iwájú mi ó kọ̀ lọ mi tẹ̀ mo ṣe tó ṣe iwájú mi ṣá. ẹjọ olú ẹlẹ́jẹ̀ tútù ni mo jẹ́ ẹjọ dúró lọ ẹ má ṣe mí nípìn tẹ bá dẹ̀ ti dẹ́bi mi sí tán ẹ fún mi ní iṣu yìí. ẹ wò ṣé ní bàtà tí mo wò yìí ló ṣàjọ fún bàtà tí mo wò yìí ó gbé nǹkan lára àwọn tí wọ́n wá sínú ilé lálẹ́ àná tó wá ń tẹ̀wọ́ lọ́wọ́ àti ìyẹn bàtà yìí gógógógógógó ẹ ṣú ọ̀n tẹ̀ sọ. mo ṣú bàtà yìí kókó ní bàtà yìí ní bàtà yìí mo ṣú náà mi wàá mọ ọbọ ẹ jẹ́ ká kọ́kọ́ mú ná ẹ jẹ́ mú bóyá ká mú bàtà yìí àbí ká mú ẹ jẹ́ pé ṣeré ọ̀gá ẹ̀ i'm serious ọ̀gá i'm serious i'm serious please. ẹ ní ìpè ní ẹ rí yìí bàtà yìí jọ bàtà yìí. Oh, Mr. Man, I am sorry. I need the station wa. For what? You are under arrest. Move ní ìfọ́lẹ̀ owó lọ́wọ́ ẹ̀ bàtà ní bàtà ẹ̀ ẹ̀mú ẹ̀mú ẹ̀mú ẹ̀mú ẹ̀mú. ẹjọ́ lọ wá jẹ́ ẹjọ́ lọ ẹjọ́ lọ ẹjọ́ lọ síwájú ẹjọ́ lọ síwájú. ẹ ti rí ẹ ti ẹwà ẹwà bó ṣe ń jókòó. màtúwẹ̀ fọ owó ẹ̀sìn lọ́wọ́ síwájú. ẹjọ ẹjọ ẹjọ ẹ ṣe mí jẹ́jẹ́ ẹ ṣe mí jẹ́jẹ́ àwa la gbé àwa la gbé wọ̀nyẹn àwa la gbé dọ́là sí yẹn àwa ni àwa ni. Oh, oh, oh, fine. Now, calm down. Ẹ jọ̀ọ́, ẹ ṣe mí Hey, ẹ rí pé mo ti Calm down for me. Now, tell me, níbo ni owó yẹn, dọ́là tẹnu gbé yẹn, níbo ni dọ́là yẹn wà? Then, ta ni ẹni ni ń wọn yín níṣẹ́? Ah. Ṣé rí owó yẹn àti pé fún chairman? Ṣùgbọ́n, ah, àwọn méjì mo ni láti rí báyìí. Ṣé the first person, But Bọ̀dá Gíga tẹ̀jọ́ mọ́ wa papọ̀ yẹn. you mean Sàámú bẹ́ẹ̀ àwọn gángan ni àwọn gángan. anyway táwa ni ẹnì kejì. ẹ ìwọ ṣó mọ wọn. èmi ìmọ̀rí o ìmọ̀rí akọ̀lọ́ gbájí lọ́wọ́ ẹ̀ ni o. ṣó mọ bólegbé àti fẹ́ mọ́ra bólegbé yìí èmi ò mọ rí o ìwọ ni wọn dá bàtà wọ ẹnu ẹyà tó ṣe ni ẹyà ṣe ni. sọ̀rọ̀ tó sọ ní mi dáadáa ó ní pé mo dá bàtà mọ̀ ètò orí ẹ̀ ló ṣe ń pariwo lébi tó fi lóò fẹ́ rí mi ó ní mo dá bàtà mọ̀ ó tọ̀. ohun tó ga ń bi ẹni pé ṣé wo àti ẹni ẹjọ́ ń digunjalè ni. àjọ digunjalè o àmọ́ wo ìwọ ló lọ dá bàtà àjọ ṣe wọ̀nyí ni. ṣọlá yìí dẹ̀ ti balẹ̀ yìí sí báàgì tó jẹ́. ọ̀yà mú mú stẹ́lẹ̀. doyin sir what's going on. Uh, madam ìfarabalẹ̀ àwọn nǹkan tí mo fẹ́ kẹ́ rí náà ni àwọn nǹkan tó ṣe wọ̀nyí sí. ìwọ kí ló mọ̀ nípa ọ̀rọ̀ tó wà nílẹ̀. What? ti fi sọ̀rọ̀ violence ó lè sọ̀rọ̀ ní domestic violence woman data. èmi mo ló lè kó oúnjẹ yẹn. ẹ wọ́n do this to me. Huh? Huh? After everything I've done for you. I'm sorry, you actually costed All the promises you made. promise me me. Look, Chumoke me will promise And I will do it. You know, my don't worry. Look, I promise to get her a car. I'll get her a car and also I'll get her a shop too. yeah. At least man, I think I'll be like three to four million euros for a little shopping. I'm sure I'll do Don't worry, babe. I'll, I'll do everything I said I'll do, right? And you know, my aunt is still there too. I still need to do something tangible for her. And my mom too, alright? But don't worry, I'll do it. Babe, I'm actually talking about my mom. Everything you promised me that you're going to do for her. Mm. Look, babe, not worry now. I said I would do it and I would do it. But first of all, look, I need to take care of my mom too, you know. She's been on hold for a while, so I need to do that. And after I do that, when I come back, then we'll talk about taking care of your mom. Alright? She's in plan too. I didn't forget. Alright? For right now, Gugu Dollars the Mukua, mm-hmm. I already have plans for you. But when I come back in the next two months, you know I'm coming back in the next two months, course, right? Yeah. So when I come back, mm I'll fix Mumsy up. I'll fix everybody up. Are you sure? I'm sure, baby. I promised and I'm gonna do it. Okay. All right? Mm -hmm. Chill. All right? That's my baby. <laughs> Ah! ọlọ́wọ́ ẹni afẹ́lábàá ọ̀mẹ́ni tó fẹ́ nítorí ọlọ́run bíbú ní ọba pa nítorí òun lè pa ní tẹ́gbàdé mọ́dúrú kan tí ọmọkùnrin yìí akin nígbà tá a wà nínú ilé kó tó di pé àwọn olórí burúkú ìdè tó fẹ́ wá jalè tẹ́ ẹ bá máa dúró nǹkan tí akin sọ pé òun fẹ́ ṣe fún ọmọ obìnrin torí ọlọ́ọ̀. ṣé ti wá rí pé ọ̀rọ̀ tó wà lẹ́yìn wípé bọ́ọ̀yì kò mọ kankan pa ẹ̀. ta ni bọ́ọ̀yì. ìwọ ni. ọ̀gá ọlọ́pàá ẹ̀tọ́ ayé. do bó ṣe wà yẹn a lè filẹ̀ because we need to carry some investigation láti mọ̀ pé he's truly free ká tó lè release ẹ̀. òṣèré àwọn méjì adigunjalè gidi ni wọ́n. ẹ má pẹ́ lẹ́kọ̀ọ́ ẹ. ṣé wàá rí kéèsì wọn kò ṣáà kọ́ la máa decide yẹn bọ́n ṣe wáyé first thing on Monday morning we will charge them to court the court will be the one to decide on their case officer yes, sir. take them away. no. ẹ ti stress mi gan ẹ jẹ́ kó fún mi lága yìí mi jókòó mi mi kò tó lọ́ga kí ló ṣẹlẹ̀. no wọ́n ti fún èmi èmi mọ̀ èmi ò mọ̀ kọ́kọ́ pẹ̀ ẹ̀yàwó kàwé ti tì What you kírímínà wọ́n ti fún go èmi mọ̀ kọ́kọ́ pẹ̀ ẹ̀yẹ ìrún tí wọ́n ti fún bàbá lẹ́jẹ́ mọ́lù. ẹ gbàgbọ́ lọ́wọ́ ọmọ ẹ̀ ọmọ ẹ̀ kó bẹ́ẹ̀ nígbè ní. ìka lèèyàn. This girl is supposed to be my girlfriend. tẹ́bá tẹ́bá rí sí ẹ̀rí Our àwọn ọlọ́pàá à ń duty. We are trying to make sure that every environment, every community in this area is crime free. I Alajo. you. Alajo.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 bẹ̀rẹ̀ sí sàmú fún wọn lówó wọn o. wọ́n kì í jó pariwo sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ o. alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́.